بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم لك الحمد أنت قيم السماوات والأرض وما فيهن ولك الحمد أنت نور السماوات والأرض وما فيهن ولك الحمد أنت قيم السماوات والأرض وما فيهن ولك الحمد أنت الحق ووعدك الحق ولقاؤك حق وقولك حق والجنة حق والنار حق ونبينا حق ومحمد صلى الله عليه وسلم حق اللهم لك أسلمنا وبك آمنا وإليك توكلنا وبك خصمنا وعليك أنبنا أنت المقدم وليس قبلك شيئا وأنت المؤخر وليس بعدك شيئا واغفر لنا ما قدمنا وما أخرنا وما أطررنا وما أعلنا اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من العمل الذي يقربنا إلى النار اللهم اجعل هذه موعظة حجة لنا فلا تجعلها حجة علينا برحمتك يا رحم الراحمين إنك لا كل شيء قدير إلهي لا تندم إن فعلت بخلقك كما تشاء كما تشاء بخلقك كما تشاء كما تشاء إلهي أنت تفعل ما تريد وتفعل ما تريد لما تريد وتفعل ما تريد لما تريد إلهي أنت تفعل ما تشاء فوافق ما نشاء بما تشاء فوافق ما نشاء بما تشاء إلهي أنت للعلماء أمنا وقل لشيخنا إبراهيم أمنا وقل لشيخنا إبراهيم أمنا إلهي أسأل العلماء فضلا فقل لشيخنا إبراهيم فضلا فقل لشيخنا إبراهيم فضلا إلهي أسأل العلماء عزا فكل شيخنا إبراهيم عزا فكل شيخنا إبراهيم عزا أعوذ بالله من الشيطان الرجيم وقال إني ذاهب إلى ربي سيهديني ربي هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ ما سعيا فقال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما افعل ما تؤمر افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلم وتلاه للجابين وتلاه ونتيناه آية إبراهيم قد صدقت رؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء لمبين وفديناه بالسبع العظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المؤمنين إنه من عبادنا المؤمنين إن الحمد لله نحمده ونستعينه ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فهو المهتدي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 فقد فاز فوزا عظيما ألا فإن خير الحديث كتاب الله خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وإن شر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم نعوذ من النار أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقول فلان باتيس وان الحمد لله أقول فلان باتيس وان الحمد لله أقول فلان باتيس وان الحمد لله يا رب العالمين أولي جا مسلمين إنا أن يرغب الله صلاة شفوا الحمد لله بوتي يجري بنا تابعني أجيب بيورتون وبازي آلي كتا ṣùgbọ́n orí borí pé kí lọ́lọ́run wá sí fún wa tó parí orí iná nípa jẹ́ alamin. nítorí pé ìjẹ́ mùsùlùmí wa yẹn fi sàádà ibẹ̀ lórí rẹ̀ wà fún wa fi dàrọ̀ yìí láyé ń bí ni ibi kéèyàn jẹ́ mùsùlùmí lórí rẹ̀ wà lálùkìyà mọ̀ ni pé ta lé ó kú tí ó kú sófò mùsùlùmí ni gbogbo ẹ̀mbá ẹ̀tọ̀ sí mùsùlùmí tó bá kú ó kú sófò ni ọ̀tà sí ẹran tó kó ẹ̀ṣà títì tí wọn ọ̀mẹ́ ọ̀mẹ́kọ̀tọ̀ gbà wọn ọmọ tí ó gbé òkú ẹni kankankọ́ tí pé ọ̀rọ̀ ẹni kankankọ́ ni ó sin bẹ́ẹ̀ ni òkú ẹ ń bá kú tí ó kù mùsù ọlọ́run fún òṣètò àfi bẹ̀rù àti mọ̀nà báyìí méjèṣẹ́ ìwò ṣe àníyà ní tí máa ń sẹ́yìn tí ó sọ pé islam wo ni òun ti sẹ́rí náà wọ́n jẹ́ ọ̀tẹ̀nuwa jáde àníyà yọ jẹ́ pé orí islam náà ni ojú asánlé àníyà wọ́n ti á ní akírun fún ilẹ̀ tí á ní akírun lẹ́yìn náà àtọ̀rọ̀ àlékún kí a ti fánà bí wa Muhammad sallallahu alaihi wa sallam abisalami ọlọ́run mẹ́rin sàlékún kí a nàbí o bẹ́ni sàlékún gẹ̀rẹ̀ bẹ́ni sàlékún ọlá rẹ̀ bẹ́ni sàlékún àkọlẹ́ sallallahu alaihi wa sallam nítorí bá bisalam ọlọ́run fi sàánú èmi àti yìí ọlọ́run fánà bisalam ó fi ṣe kò ń gẹ́ mọ̀nà fún wa kódà ó fi ṣe rọ́ṣmẹ̀ fún wa ó fi ṣe

bí ẹn gbàtà níbi ìbẹ̀láyé ni sọ̀lọ́wọ́ àti lọ́wọ́ sọ̀lọ́wọ́ àlè àpáta náà ní gòsì ẹ̀wà àti mẹ́ ṣùgbọ́n jẹ̀ máa ọlọ́mbà ní gánà bí sọ̀lọ́lọ́wọ́ àlè bá ní sàlékún gẹ̀rẹ̀ sọ̀lọ́lọ́wọ́ àlè. ṣùgbọ́n tí ń pawálẹ́kún náà ní pé àrà nàbí táwọn ibi ti wà ń bẹ̀rẹ̀ ayé nìsín gbogbo wàhálà àtàwọn àǹsọ̀ lọ́sàn lóru nkankan a ọdún ẹ̀ làbá máa jẹ lọ́rọ̀ ìbá kọ́mọ bá ní sìnàjú ẹ̀sìn nkankan gbogbo alẹ́ ìlú ti dàrú wà níbí o bá ní yanjú ẹ o àfa àtòkè sọ pé báyìí ní ká ṣe sàlẹ̀ ní ká má ṣe bẹ́ẹ̀ o bá ní yanjú ẹ̀ wo ní ká mú o ṣùgbọ́n ìlànà bí màá nà o náà lọ́kọ̀ọ̀kọ̀ fẹ́ wà. sọ́mọ́lé ọ̀fọ̀ owó ló ṣe mùsùlùmí tó pọ̀ ga jù ọ̀fọ̀ pàdà nàìjíríà yìí mẹ́rin sallallahu alaihi wa sallam nítorí pé wal muslimu nàbì khairin ما بقيت له ولمسلمون بخير ما بقيت له وليس بعدك خير حين تفتقد وليس بعدك خير حين تفتقد فالمسلمون بخير ما بقيت له فليس بعدك شيء خير حين تفتقد فليس بعدك خير حين تفتقد جماعة تلك رسول الله محمد صلى الله عليه وسلم المسلمون بخير ما بكيت له فليس بعدك خير حين تقتفد فليس بعدك خير حين تقتفد ẹnìkan ní àríbí ohun wọ́n ti ẹ̀yìn náà kí náà yìí sí فالمسلمون بخير ما بكيت له وليس بعدك خير حين تفتقد وليس بعدك خير حين تفتقد اللهم صل وبارك على هذا النبي عليه وسلم وصحبه وسلم وسلم وسلم المسلمون بخير جماعة وسلم tó sì mẹ́ àti ilé bàbá nàbí Al-Muslimuna bi khayri ma bakita lahum. Àwọn agbẹ́ àwọn Mùsùlùmí bi khayri orí orí ni wọ́n wà. Ma bakita lahum. Nígbà tí wà nábi tó sí ń bẹ láàrin wa, inú ìgbádùn láwà, inú orí láwà, bí ọ̀rọ̀ bá tẹ̀lẹ̀, ayáwó sọ̀kalẹ̀ lójú ẹsẹ̀, ọmọ bá lè fi dájọ́, ma bá bèèrè ìbéèrè lọ́wọ́ rẹ̀, ọmọ fi fún wa lé Al-Muslimuna bi khayri مما بقيت له فليس بعدك خير حين تفتقد فليس بعدك خير حين تفتقد jama ǹjẹ́ ẹ̀rẹ́ bèrè bí lọ́wọ́ àfáà kàmọ́ lónìí wọ́n ni ẹ̀dákẹ́rẹ́ ẹ̀dákẹ́rẹ́ kálódé àkùnrin wáyé ń bọ́lá ti sọ́mọ̀ ní wáyé ń bọ́lá ti sọ́mọ̀ ní bí ìyẹ̀bá ìdánwò ẹ̀wò irú ẹ̀ lẹ́wọ̀n pàtó dùn díẹ̀ فليس بعدك خير حين تفتقد فليس بعدك خير حين تفتقد bá ní sọ̀rọ̀ láti sọ́mọ̀. Nǹkan wọ́n láti sọ́mọ̀ pé àwọn bá ní sọ̀rọ̀ láti sọ́mọ̀ o, òun gbífọ́ sọ́mọ̀ rẹ̀ lórílẹ̀ o, àrẹ́bìnrin o, àìrẹ́mẹ̀bí mọ́ الله فليس بعدك خير حين تقتصد فليس بعدك خير حين تقتصد ṣùgbọ́n alọ́pùtàrà nípa pé ọlá àtúntà ti ṣíra ó lára jẹ́ ọmọ ẹ̀rọ láàrin àríṣà ọmọ ọkú lóòtọ́ ṣùgbọ́n ní jó pápọ̀ sọ̀dára náà fi dùn bí kọ́ ọ̀rọ̀ ìpínlẹ̀ àkíní لكان رسول الله فيها مخلدا مخلدا لكان رسول الله رسول الله فيها مخلدا ọ̀rọ̀ ní sallallahu alaihi wasallam in tó tó ní ń tá àmọ̀ sọ̀lọ̀ sílẹ̀ mẹ́ tí ẹnìkan ti wáyé o ó tún lórí ayé yìí tó ń jẹ́ Muhammad ibn Abdullah sallallahu alaihi wasallam ìkẹ́ ló jẹ́ fèmí àti ìjẹ̀mà lọ́jọ́ jáde mẹ́jà sínú àwọn tí wọ́n tàkí ànàbí dáta o àmín jájá àwọn tí wọ́n bá nàbí wọlé ọlá àmín wọ́n bá wọlé àjẹ́ náà àmín ọlọ́run wọn lẹ́nu sára òsè yìí mẹ́ ṣùgbọ́n ni wípé mo ọ̀rọ̀ tí mo fi rán ni ọ̀rọ̀ tí ò ní ẹ parun láíláí tí tó táyé bá sì jáyé ọ̀rọ̀ ọmọ ẹ̀fẹ́ ó náà ni Kùránì yọmọ kí lápẹ́ Kùránì tẹ́lẹ̀ àti ìjọ ń káwọn ohun ọlọ́run fi ṣe mu'jizatul kubra àmì iṣẹ́ ìyanu tó dópin pé iṣẹ́ ìyanu tó ga jù ó ní Kùránì kẹ́lẹ̀ àwọn àmọ́ mu ní gbogbo gbàtẹ́lẹ̀ ayé wa ààrẹ rọrùn kún mi Kùránì ààlè kò sọ pé ẹbí Kùránì lẹ́lásìkò iná ẹjẹ́ á lọ́gbọ́n orí wa náà gbẹ̀yìn ẹ̀ báyìí sọ báwọn àbáwọn ènìyàn padà gbẹ̀yìn rẹ̀ نهاية الإقدام لعقول عقال وأكثر سيد العالمين الدلال عفاك أن يصور يجي أقلق وكام سوف يجا في لكايكو في كنك في أعظم ذلك مجنيري تابعوا سوف القرآن الله قرآن صلى الله عليه وسلم tí mùsùlùmí sì gbàgbé kùránì iṣẹ́ ó ní ìwé tá ọlọ́run tó wá ní nínú ayé ìlẹ̀ ìní ẹmọ́ ìṣègùn ẹ̀lọ́gbùn dúkù kẹsàmọ́ wá ṣiṣẹ́ kẹmọ ṣiṣẹ́ kẹmọ tí òun kẹmọ gbàrẹ̀ kẹmọ ṣe kankan tí wà ní fún yín láàyè tẹ́ẹ̀dì mọ́ ẹ̀yọ̀ níyọ̀ pé bàbá tiẹ̀ tó wá tó rí báyìí náà àdúrà kẹrẹ́lá tó ń lọ. sábà ti kíni o tá a bá tó rí báyìí pé ká ní pé bí dáa tiẹ̀ wà tẹ́tínẹ́rì alágbèrè ni pé inú ìkẹ́lá lọ bára wa jẹ̀mọ́ ọlọ́run wá ní bó ti jẹ́ pé ẹ̀mọ̀ ẹ̀sìn sí mi ẹ jẹun fún yín láwọn àkókò ẹ̀mọ̀ fi gbádùn ìgbádùn ni wọ́n máa jẹ́ fún yín yóò sì máa tó já sábàlẹ̀ ẹ̀sìn yóò wá máa jẹ́ ìtọ́wò pé tẹ́ ẹ bá ilé ń gbọ́ sí mi lẹ́nu bẹ́ẹ̀ ṣe ń gbọ́ sí mi lẹ́nu láyé tẹ́ ẹ wá tán orí ẹ̀ ibi tí mo tún wá ń mú yín lọ ìgbádùn láéláé nu kò tiẹ̀ wá jọ táyé Allahu akbar kí ni táà ń sọ yìí pé ọlọ́run a máa kírun ká máa gbà rẹ̀ káwọn ṣe oríṣiríṣi ẹjọ ṣe ó wá ní mo fẹ́ fún yín láwọn àǹfààní àwọn ọjọ́ tẹ́ ẹ máa fi sinmi tẹ́ ẹ máa fi yọ̀ tẹ́ ẹ máa fi dunnú tẹ́ ẹ máa pè lọ́dún ọdún tẹ́ ẹ wà máa pè yìí tirikpọlọ wọn fana musa sa wọn fún kuran ní sikẹ wáyé ọwọ ni ọdún tí mo tún wá ní kẹ ẹ náà kìí ṣe wípé ẹ wà á ní tètè àwọn o tí wọ́n sọ pé àwọn fẹ́ sọdún tí wọ́n mọ yìí bá tẹ́ pé èèyàn mẹ́rin mẹ́rin òun lè dúró lálẹ́rú àsìkò yìí àdúgbò tí mo gbọ́ pé òkú àkí wọ́n síra wọ́n ọdún gbà nǹkan. ṣẹ̀rí Islam ọlọ́run ọba ta'ala ó ní àánú tí mo fànàbí ṣe fún fẹ́ tún fún yín lọ́gbọ́n tẹ́ẹ̀fì ọdún tí ẹ sọ pé mọ̀ ṣe tẹ́mọ̀ fi dùnú mo tó wá yà níyà àti àwòrán ẹ̀sìn fún yín ìdí mùsùlùmí àtúntò táwọn yòókù nìyẹn Islam èyí sẹ́sì pé ewu lẹ́yìn sẹ́ àkànní sí lásán náà ni ọlọ́mọdé àti lásán. àmín. gbogbo tí mùsùlùmí bá ń ṣe mùsùlùmí ń ṣe ní ṣe pé à ń ṣe láti rójú rẹ ọlọ́run bá à ń fún ìṣèjọsìn fọlọ́run ọlọ́run wá ní mú ti mọ̀ yìí pé kó ìyìn lè sọ pé kẹmọ ìsẹ́lọ kẹmọ ní gbogbo ọdún kan kí máa yọ̀ ń da fún yín gbàdá fi ṣe ìṣẹ̀lẹ̀ tẹ́ẹ̀mọ̀ fi dùnú tẹ́yìn náà mọ̀ rí ìgbádùn a ah, àti tá a bá tán báyìí àti ìgbà tó ti jù báyìí lọ. mo ní ẹgbẹ́ mo ní ẹgbẹ́ ìjà rẹ̀ mo wá ní mo wá yọ àwọn ọjọ́ kan nínú àwọn ọjọ́ tó jẹ́ àwọn ọjọ́ yẹn yóò ọlọ́wọ̀n wà gálẹ̀ káṣe bó ti wà ó fi Kùránì yẹn ṣàlàyé fún wa fún wa ní ká sọ̀rọ̀ fún wa àwọn ọdún tí ń bẹ ní Islam bó o ní máa ṣe pápá jùlọ àwọn méjì àjọ mọ̀ tó gbajúmọ̀ láàrin àmọ́ kámùpá afẹ́sọ ọdún ààrẹ gámà wọn gbé sínú ni wà máa àti àwọn ẹ̀kọ́ kọ́lọ̀run ọba tí wọ́n tọ́lá tó fẹ́ fàyọ níbi àwọn tó pè lọ́dún fún wa táà fún ní dàdé àwọn tọ̀hún tí wọ́n ń ṣe ìrẹ́gbè tán pè lọ́dún. àkọ́kọ́ náà Allah subhanahu wa ta'ala yakhluqu ma yasha'u yàtọ̀ ọlọ́run bá gbẹ́yẹn dá nǹkan tó bá wù ìsì mọ́ sẹ́sà tó bá dábò nǹkan tó láyè yóò tó wá sẹ́sà náà wọn gbọ́dọ̀ náà ẹ wo bá a látòrí Adam alayhi salam ẹ wá kà wá kà wá kà wá sí orí ìgbà sí ẹ wá ogbó wá gbà nàbí sórí gbogbo wa. sallallahu alayhi wa sallam. n tó wù ló ṣe o. bẹ́ẹ̀ ló sọ̀tọ́ náà ó dá nínú àwọn ọjọ́ fún wa lóòótọ́ ó dá ọjọ́ fún wa ó dá ọjọ́ méje fún wa nínú ọjọ́ ayé nínú àwọn ọjọ́ méje yà lọ́sọ̀tọ́lá ó sa ẹ̀sà nínú àwọn ọjọ́ méje yà bẹ́ẹ̀ lọ́sọ̀tọ́lá kò tó lórí ìyẹn nìkan

nínú gbogbo ọdún tẹ́ máa ń lò láyé àwọn àfáà ní ọjọ́ wo ló lóore jù wájú ọ̀nà ṣùgbọ́n àtàlà ọ̀kan náà àwọn àfáà ní yẹ́mù ní àrọ́fà ìjọ táwọn aláàjì tí ẹ máa ṣe àlùkù fún bìnrin àrọ́fà tí ẹ máa dúró ní àrọ́fà lẹ́yìn tí ń ṣe ìbàdàn fún ọ̀sán ó ní jọ́ ló lóore jù wájú ọlọ́run subhanahu wa wọ́n tó lákọ̀ọ́

خير من ألف الشهر تنزل الملائكة والروح فيها بإذن ربي من كل أمر سلام هي حتى مطلع الفجر بلا تكون جديد يعني مطلع من بقول سيماني خير من ألف شهر وانت يزوال لجوا جلوس إيمانية ṣùgbọ́n ìṣúná ìṣẹ́ ní بني ní sẹ́sà sẹ́sà باي أواني ọwọ́ a ní nínú àwọn ọjọ́ tó mo wá fẹ́ fún yín ní àwọn ọjọ́ tẹ́ẹ̀mù ìṣọjọ́ dùnú tó dé wípé inú yín gbọ́dọ̀ kódà ẹ gbọ́dọ̀ dárayá kódà ẹ pa ọmọ làkejì lẹ́rìn kódà ẹbí ń jẹ́ kiri pé ẹ gbọ́dọ̀ jẹ ọmọ yìí pé ẹbí ọ̀dí ìjà lọ́wọ́ yín o tálàdá ẹ̀yìn náà wá o ọlọ́run wá ní àwọn ọjọ́ méjì kan wá ìmọ̀ ní ìjọ yìí pé amsalam kọ́dí mọ̀ salam madina amsalam wọ̀ lu madina ó kò maka ó dé madina wọ́n lẹ́hùn yọ̀mọ́ ìlà àbúrò nàfi. àwọn ará madina kiri àwọn ti gbé nínú làkàyè wọ̀nyí pé kó láti mọ̀ sọ fún gbogbo ọjọ́ láti fi ṣiṣẹ́ ẹjẹ́ àwọn àwọn àbò táfi kéde o táfi mẹ́rin sí táfi mẹ́rin sí mi wọ́n wà á wọ́n pàdé wọ́n wá àwọn obìnrin tí wọ́n rìn o oh, wọ́n jò táà wọ́n ti kankan wọ́n bura wọn wọ́n fẹ́ wọ́n sàn abisala bá wọn báyìí lórí bèsè àbí wà á rí i pé ọlọ́run gbé mi dìde nígbèjì dé òkùnrin báyìí ìkẹlẹ́ fẹ̀mí ṣe àníbi wọn sọ̀rọ̀ mùsùlùmí pé kọ́ máa jẹ́ táwọn ará màjínà ń ṣe yóò máa kọ́ iná lòdù ẹ máa fẹ́ lókè àti àtàwà náà ní ní máa mi ní máa gbogbo láti máa gbogbo láti máa ni làwọn náà láti ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ti bá ń jìrọ ọjọ́ méjì tí ó fi ń tẹ̀lé ó ti bá ń jìrọ ẹ̀ pẹ̀lú ọjọ́ méjì ní tó tó wá lórí méjèèjì tẹ̀ lọ. Àníbi wa ń jẹ́ òun, sallallahu alaihi wa sallam. Eid al-Adha wa méjì náà náà ọmọ ẹ̀mọ́ ìsàlẹ́sà fún àwa Mùsùlùmí, sallallahu

tẹ́ẹ̀tì máa mọ̀ yìí pé ọba tó lè fún wa nínú ọjọ́ ìní ayé àdéhùn tó ṣe fún àríkà máa kò ní dégínú kò ní mọ́tàlá ìsìká rẹ̀ ẹ̀wọ̀ ṣẹ́kùmọ̀ ẹ̀wọ̀ ọgbọ́n àpẹtà ìsọ́wọ́ tó fi bá mi gbé ọdún kan àbíbáwọn pé àní ẹgbẹ̀ rẹ̀ fún mi àwẹ àjẹ́nà fún fẹ́ fi sẹ́lẹ̀ sọ ṣùgbẹ́ ẹ̀tọ́ ìdàdúrà àjẹ́nà wò látàyé ó fa ní fítòrò báwọn àmì pẹ́ lórí ọdún léyà táwọn súnmọ́ báyìí Idul Adha ọdún léyà ọdún léyà kí gẹ́gẹ́ ló pè léyà

jẹ́mọ́ ìjà wà fojú wìláyé ẹ̀rí pé àwọn alákọ̀wé mọ́sẹ̀ kankan gbà mí ṣe máa fẹ́ fún yàn lóúnjẹ lójú pàtàkì lè kankan wọ́n lọ́kọ́ ti gbé àwọn kankan lẹ́bi spice àbí nǹkan pé ẹ̀ máa fi lè panu mí lórí bí gan wọ́n lè wọ́n sáré sí gan wọ́n lè jẹ́ ṣúgà wọ́n lè jẹ́ lẹ́kẹ́ ó jẹ́ kankan pé ẹ̀ máa fi lè potọ́ lẹ́nu ná kí oúnjẹ kankan ṣe kí ló kó tó tẹ́ẹ̀bá ìpàdé bá jẹ́rẹ̀ màá fi yíwọ́ ṣùgbọ́n kẹ́ tó wá sọ fẹ́dà jẹ̀ náà ọ̀nà jìn kẹsìlá jẹ̀ náà ṣùgbọ́n ẹ máa jà ọ̀nà tọ́wọ́ láyé ọwọ́ agbọ́dún léyà kalẹ̀ ṣùgbọ́n mo léyà yìí kọ̀ wá sáyé dé bẹ̀rẹ̀ ọlọ́run bá wá fẹ́ fi àgbẹ̀ àti ẹ̀kọ́ fún ọ pé igbó tí mo ní ẹ máa ṣe inú ẹ̀sìn tí n bá ní ẹ̀sìn nǹkan ìgbádùn àtòrí mú gbèrò kàn tí bẹ̀rẹ̀ rẹ̀ bá ti dàbẹ́ kó tó dàbẹ́ kó le rárá yín ẹ̀yin ẹ̀rọ́jú ẹ̀sìn náà kẹwàá wò kẹ̀dẹ́ ẹ̀ lọ́dọ̀ mi Ile ọlọ́run wá fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ fún wa ó wá ní kó lè bá àwọn ìmọ̀ tí mo gbà lérò kàn yín ìsọ yí pé àrẹ̀bí nìkan sọ lọ́rọ̀ sọ́là ní yóò wà pìlẹ̀ léyá fún yín màá ṣe ní ẹ̀sìn àtìgbàdégbà màá ṣe ní tí ó mọ ẹjẹ́ àbáláyé fún yín àbáláyé bò ní mo fi sàrẹ́bì yín lóòótọ́ ṣùgbọ́n mo tún kí n tó mọ̀ nàbí ní kí n tó sọ pé mo sàlẹ́sà kí n tó sọ pé òun tákùn lè fi ẹjú bu ànàbí ọlọ́run yòókù lọ kọ́bílà màjẹ́ yìí nàbí yìí na Muhammad sallallahu alaihi wa sallam ṣùgbọ́n mo ṣe yín kánàbí òtó ó dé ni o pé ànábì kẹlẹ́ ti lọ yé rí tí mo pàtàkì tí mo tògbòrá fún alẹ́ àwọn owó Ibrahim khalilullah òun náà nàbí wọ Ibrahim ánìwọ̀ Ibrahim yìí èèmẹ̀ ẹ̀dá ọlọ́mọdé kẹlẹ́ Ibrahim láyé ìrìn dáadáa nàbí Ibrahim kódà àwọn àfọ́jọ́kọ̀ yẹ láàrin àdébọ̀ Muhammad sallam àti Ibrahim tá lọ́gá ṣùgbọ́n tá náà lọ́gá mutulakọ̀lù àyíṣà ní gíní o ní ọ̀gá gbọ́ àwọn àdébí ọlọ́run ṣùgbọ́n lábá má nàbí sallam tẹ́ pé àdébí ọlọ́run tó pàtàkì ju ó tọ́lọ̀ bá tó pẹ́lẹ́ o àdébí Ibrahim ni. ṣùgbọ́n jẹ́ máa à bó ṣe pé nínú iṣẹ́ ayé ẹni pété máa ń ṣe bí iṣẹ́ ìjọba kó tó sọ pé òun di ọ̀gá yóò rí pé ó ti ṣàfaradà ló jẹ́ pé bí láǹkì alákọ̀ọ́kọ́ ló jẹ́ kọ́ bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ wọ́n ní wọ́n ti fún àwọn náà lókun sí kání bí iṣẹ́ ọlọ́pàá àbíṣẹ́ ológun ni wọ́n ní ó ti gba okùn kan sí o kánẹ́nu sẹ́jọba ni wọ́n ní àwọn ah, ti bọ́ sí lẹ́fù kíní kan o. alásùnlá tọ́lá náà ìṣesí yẹn náà ọlọ́run ọba náà ìsádìdé sọ̀yàn di ayọ̀ rẹ̀ kìfẹ́ sọ̀yàn di ọ̀rẹ́ rẹ̀ ọ̀hún ti sẹ́tọ̀ ni tó bá rí pé ah ẹni iṣẹ́ afẹ́rẹ́ wọn báyìí yóò wá sọ ọ́ dẹni pàtàkì láàrin àwọn yẹn. ẹni bí wọ́n Ibrahim lórí wọn àbíbí ọlọ́run ọba ni ṣùgbọ́n ọlọ́run fi àwọn kankan bìdẹ́wò rẹ̀ ọlọ́run sọ̀rọ̀ kankan ìyẹ̀wò yìí pé ǹjẹ́ ọkùnrin ǹjẹ́ yóò lè rí bá a ṣe fẹ́ pè náà ọlọ́run bàbá náà kọ́ ti parí gbogbo ẹ̀ náà nínú kádàrá rẹ o torí pé ọ̀sán náà <laughs> huwa alladhi qaddara fahada ó ti kádàrá gbogbo nǹkan lè yí àmọ́ darí òun kálukú sí ní tó kọ́ lẹ̀ náà ó lọ mọ̀ yẹ́sà ni mà kọ́lé kọ́lá tábí sábà ní sọ̀rọ̀ yẹn pé òun kálukú ni ọlọ́run bó wọ́n máa rọ̀ á kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ àárọ̀ lọ bí tọ́lọ̀ nǹkan máa ní ọlọ́mọ jẹ́ àárọ̀ lọ bí orí bó Ànábì Ibrahim ṣe dáadáa ni ọlọ́run bá bẹ̀rẹ̀ sí gbídẹ̀wò rẹ̀ n tọ́ka wà pẹ̀lú ọ̀rọ̀ léyà níbi tẹ̀gbẹ́sẹ̀ Ànábì Ibrahim lábẹ́ lò ṣùgbọ́n wọn wàhálà àbí ti àwọn míì tẹ́lẹ̀ Ibrahim wọnú ìlú wọn lọ tẹ́pẹ́ táwọn ń sìn ní àwọn kawakib àwọn ìràwọ̀ sọ́bẹ̀ làwọn sìn ó sì wọn lọ fa dẹ́ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó di pé ń pa àwọn òòtá wọn lọ́dọ̀ àwọn abáṣe ẹ̀ tó di pé ń sọ ọ́nà àti gbogbo àwọn sẹ́yìn ṣùgbọ́n lọ́ba wọn fẹ́ gbèrè wọn níbi Ibrahim pẹ̀lú ìmọ̀ nǹkan pé kíní kan ń bẹ tó màlẹ́bí àrà máa nífẹ̀ẹ́ jù láyé yìí jẹ̀máà òun náà ni èso ara wa èso ara ẹni èèmọ̀ ni ọlọ́ba fi èèmọ̀ ọlọ́run wa gbogbo ìtàkùn gbogbo ẹni tí ń béèrè ọmọ ọlọ́run ọmọ ìdùnnú máa fún wọn o gbogbo tó fún kálukú náà mọ́pàá ọmọ alọ́ ṣé wọ́n ní ìtùtù ojú fún wa àwọn tí ẹni tí ó jẹ́ rọrùn láàárọ̀ rẹ̀ pẹ̀lú ẹni Ibrahim ń bá tẹ̀lé ayé bọ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó dẹ̀ ń tí òun náà tó lọ ìyàwó ń fẹ́ mi náà fẹ́ yàwó fẹ́sàárọ̀ ń gbọ̀ fẹ́sàárọ̀ wọ́n lọ́sẹ̀ náà ayé bọ̀ nínú ìrìn àjò wọn sárọ̀ iná ìlànà ìgbòrò ìsìn àjò lọ sáàmù nígbà òde sáàmù kọ̀rọ̀kọ̀ wà láfẹ̀ẹ́ tó wà sárọ̀ ọba tí bẹ́ẹ̀ mẹ́gbà náà ọba jẹ nípa ni òun ti ẹ̀ gbogbo ẹni tó bá ọba yẹn ẹni tó bá ti rí obìnrin kan báyìí ló bí ẹ̀ tó yà lẹ́nu yóò mú wà fún ni yóò lọ bá sùn. àbí Ibrahim wá wọnú ìlú rẹ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ sárọ̀ ọ̀rọ̀ pọ̀ lórí pé kí ló gbé ọkọ̀ òun wọn kankan nítorí pé bí táàbù lọ́dún. Ibrahim lórí ìpè ta lélẹ́yìn Ibrahim sọ pé ó ti ọmọ ìyá mi bẹ̀rẹ̀ ọ̀dà sọmọ ìyá rẹ̀ bẹ̀rẹ̀ lórí báyìí kankan ọba ẹ̀mú wọlé lẹ́yìn tí ó bàyà wà nàbí ọlọ́run ti zìnà ṣùgbọ́n wà nàbí ọlọ́run ọlọ́run ọba ní máa dáàbò fún wọn ìsì máa sọ wọn kó òun bí gbogbo aburú gẹ́gẹ́ bẹ́ẹ̀ làwọn ẹni ọlọ́run tó tọ́ náà ọlọ́run máa sọ wọn. arábìnrin wọlé ọba ẹ̀mú wọlé Ibrahim wà ń ta yẹ́dẹ̀ ọ̀rọ̀ bà òun lọ rèé pé ọlọ́run bá rẹ̀ pé ìmọ̀ mo tún dé mo tún dé ìnáni sí ìmọ̀ mìíràn tó fi ń kà mí tọ́ ìwọ ọlọ́run ọba ìnáà náà ni ìmọ̀ pípé yìí nígbà mi ṣe ṣe ọba yà tó bìnrin ọjọ́ wọlé ọba ìfẹ́ ṣẹṣẹ pẹ̀lú obìnrin gbogbo àti má ti ń gbèrò láti gorí obìnrin bẹ́ẹ̀ ni nǹkan tá a lè fi jọ bí wárápá ní bí ọba yìí tí ò sì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí. ó sì bẹ́ẹ̀ lọ́kọ́ tọ́wọ́ ti ṣe para àrùn tó yá kí ààrẹ rẹ̀ mọ̀ gangan ẹ fi pé wárápá gbé ó dìde ààrẹ ó sì yá padà ńgbò sí fẹ́lẹ̀ kẹta ó lé ìyàwó àmì bọ́m jáde pé ẹlẹ́ jáde àjẹlẹ́lẹ́ ṣèitọ́n lẹ́lẹ́ sáró jáde ọlọ́bẹ́ náà Ibrahim Ibrahim bílẹ̀ yìí pé tí ọmọ kún n'i lọ àfitani Ibrahim bílẹ̀ yi pé mẹ́rẹ̀dẹ̀ sana abik kí ni tó ṣe fún ọ ó ní wàlọ́hì kò fọwọ́ kàmì bubu mo fẹ́ gbèrò tí mo máa ń báwọn èkú ṣe látijọ́ yìí mo fẹ́ bóun ṣe ìrìn ṣe ó yẹ kí n fáwọn náà lẹ́bùn àlejò ọwọ́ awo ni bíkílà mọ́ fún èèyàn báyìí ó ọ̀dà ọba mú ọmọbìnrin kan nínú àwọn ọmọbìnrin afẹ́ ọba fọ̀lẹ́ nàbí Ibrahim lọ ọmọbìnrin yẹn là ń pè ní Hajaro Hajaro yẹn ń tiẹ̀ wọ́n jọ ń lọ lọ ní ṣe bọ̀yì sí fún ìyàwó nàbí Ibrahim bí ọmọ ọ̀dọ̀ kankan wọ́n sàdọ̀ sẹ̀mẹ́yì wọ́n tẹ̀síwájú báwọn wọ́n kò lólu nígbò padà yá lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wàhálà ọlọ́run wá fẹ́ nínú Ibrahim ànàbí ọlọ́run ni o ọlọ́run wá ní ó ti ó ti di ọkùnrin ti pẹ́ ṣùgbọ́n ìníjú ọgbọ́pá ti gbọ́gbọ̀pọ̀ ó wòye lọ́mọdé gbẹ́mísà ló gbọ́ bẹ́ẹ̀ wọ́n sáwọ́ náà ní ààrẹ tọdún àrọ̀gbọ́n kankan sixty years ọgọ́ta wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ tó di pé wọ́n sáwọn lóṣèlú ayélujára tẹ́lifíṣàn fi àlẹ́ Ibrahim tó fi wá ń pé bí ọmọ eighty years ìtúnlé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ àmọ̀ ah, ti pé sí ogúnmọ̀ sí ń dé ìjọba ah, bá lọ́bàá iná igbó dìkẹ̀ tẹ́bí Ibrahim súnmọ́ 86 years arábìnrin sáró tó jẹ́ ó mú aṣọ́dá tó sí yóò náà ó mú pé máa hmm, ń àti hmm. àwọn àníbí Ọlọ́run sì rèé káfíńmọ́ ẹ̀kọ́ kan mẹ́yìn pé àwọn ẹ̀nàbí ọlọ́run ọlọ́run ìfẹ́ wọ́n yẹ béèrè ayé lọ́wọ́ ọlọ́run wọ́n ṣe kí ni o wọ́n yẹ béèrè ayé ṣùgbọ́n nínú ẹ̀mọ̀ tọ́lọ̀ fi tọ́lá ni pé wọ́n á máa béèrè ọmọ. a tún wá mẹ́yìn pé àti orí ọmọ gẹ nínú iṣẹ́ ayé nìkan kọ́ iṣẹ́ àdìkà mẹ́gẹ mẹ́mẹ́ torí pé ọmọ dáadáa tẹ́yìn bá filẹ̀ tẹ́yìn bá síláyé mọ́ yẹ́dẹ̀ ọ̀la yóò mọ ṣàdúrà fún yẹn yóò wà mọ́ dàbí pé iṣẹ́ àdìkà mẹ́rin kẹyẹ fún yẹn ọlọ́run wọn rẹ̀ wọ́n pé mo ní ẹmọ́ bẹ̀rẹ̀ ayé lòótọ́ ṣùgbọ́n ẹmọ́ bẹ̀rẹ̀ ọmọ torí pé tẹ́ ìbà tó sún láyé mọ́ ọmọ ọmọ jẹ́ àǹfààní gbére fún yín. mi bẹ̀rẹ̀ mi ní sáà sọ́kọ́ sọ́kọ́ wọn sọ́dọ̀ bọ́ àlọ́ mọ̀ kẹ̀kẹ́ bá àmì náà ṣe zàkàlẹ́ náà ṣe bẹ́ẹ̀ àtàwọn mi. sárọ̀ fún ìmọ̀ wáyé pé bóyá ló lè fẹ́ hájárọ̀ ẹ̀ bọ̀ wájú kẹ̀kẹ́ tó bá sì fẹ́ sí nǹkan tẹ̀. Tọ́fàlù máa tàṣà ó lè máa tàṣà ọ̀rọ̀ wà tàfàlù máa tàṣà ó lè máa tàṣà ọ̀rọ̀. Ọgbà ikọ́ bá wù lẹ́sùn ọ̀kan ní mẹ́sìn. Ẹ̀rọ ọlọ́run sáfẹ́lẹ́ ìbáyìí, hmm, kò sí mistake. Àwọn ọlọ́run kò ẹkójú ọlọ́run sílẹ̀ fún látàtàndàmù ẹ̀fà alìta. Èèpẹ́ eh, pọ́lọ́ tó wà ní ibi tó bọ́ tó wá sí nǹkan tẹ́jẹ̀ kìí kábàmọ́ fi ààyè ah, ìgbẹ́sì mẹ́mọ́ àti bẹ́ẹ̀ fẹ́ni yóò. Ọ̀rẹ́ mi wá ní tàṣà olùmọ̀ tàṣà. Aláyé hàn, Ábí Ibrahim Alisalam, ìgbà tó di pé Ibrahim ń pé 85-86 lọ, ọfẹ́ arábìnrin Hajaru. Hajaru, Ibrahim fẹ́ nígbà àwọn bímọ yìí ṣùgbọ́n kí wọ́n tó bímọ tó ọba ti ń fi Ibrahim yìí pé eléyìí sọ ọ̀fẹ́ ra wọlé òwò tí ó pè ájọ tó fẹ́ fẹ́ yìí ń gbàgbẹ́ ti bẹ̀ mẹ́mọ̀ jáde fún ọ وبشرناه بغلام حليم mo ti ń fẹ́ dáwọ́lé báyìí èèmọ̀ ni tí mo fẹ́ dáwọ́lé bí wọ́n mọ ìsọ́dọ̀ mi gé ọ̀rọ̀ èèmọ̀ ni ẹ̀tọ́ tí wọ́n jẹ́ báyé bọ̀ tẹ́ pé wọ́n fà lé lọ ní ọ̀rọ̀ àǹfààní òsì fún ọ̀nà àbọ̀gbọ́ òní sábà ní ìyàwó ẹ̀ odidi èèmọ̀ wọ́n rẹ̀ sọ́jú máa ṣe ṣùgbọ́n rọ́bì habìlì rọ́bì habìlì nínú sọ̀rọ̀ ìrìnà ìtì bọ̀ wọ́n bẹ̀rẹ̀ ní pé tí n bá tó wọ́n ra wọ́n lélẹ̀ jẹ́ jẹ́ pé èrè dára ó ti bẹ̀ jáde bàbá sọ́rì náà ń bí kúlẹ̀ mi hàlì mi. ọlọ́run bá ní tí ó gbọ́ Ibrahim bàṣànáhù bí gùlámì hàlì owó eré ìtọ́ sẹ́yìn awọ́ fún Ibrahim ní ròdùn pé owó yóò gbọ́ kódà láìpẹ́ láì jìnà yóò yọ odidi ọmọkùnrin tí ó wà jẹ́ halil oníṣòro parí tí ó tẹ̀lé bá fásitì rẹ̀ àtọ̀sẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run bá gba inú àwọn mọ̀lẹ́kẹ́ wa jẹ́ ọlọ́run bá wí ní fanabi Ibrahim níjọ tí ń bọ̀ wá pa àwọn ọjọ́ lútù rẹ̀ àwọn ọjọ́ lútù tí wọ́n lútù jẹ́ ọmọ ọmọ ìyá nàbí Ibrahim ọmọ ìyá nàbí Ibrahim ìlóbi lútù lútù náà nàbí ọlọ́run bá àwọn ìjọ tí ẹ̀ àwọn gbẹ́rùgbẹ́rí nígbọ́n ni wọ́n máa ṣe ni wọ́n ń ṣe wọ́n ń ṣe akọ́ńbákọ́ lò irú táwọn èèyàn kan náà fẹ́ gbé wọn ní olùwà kọ́nà kó kíyèsí wa tó sì jẹ́ pé ẹ̀yìn rẹ̀ ìbínú ọlọ́ni mẹ́fà wọ́n rẹ̀ ti ṣe ọlọ́mọdé yàrá ọ̀kan wà pé jẹ̀máà amsa ti sọ fún wa náà àdéhùn ìyàwó Zainab bint Jahsh pé ìyá ìlú bìrọ̀ sọ̀rọ̀ yìí wọ́n sálàm anúhùlẹ̀kì àhẹ́lẹ̀ àbúkọ́rọ̀ bí sọ́yìn àmì وفينا صالحون amsa ǹjẹ́ Ọlọ́run lè pàwárun táàsì láwọn ènìyàn láàrin wa sí pàrọ̀ Ọlọ́run lè débá wa táwọn ènìyàn sì bẹ̀rẹ̀ wa kọ́ọ́lẹ̀ náà àmì ní bẹ́ẹ̀ Ọlọ́run lè bínú sí yín kódà káwọn ènìyàn wà láàrin níbi ní bẹ́ẹ̀ ìdá kẹsàn-án lọ́kọ̀bẹ̀tì nígbà tí wà á bú ìwà tẹ́ ìgbòrò rẹ̀ tó bá ti di pé ó ti gbalẹ̀ gba gbogbo atẹ́lẹ́rẹ́ atẹ́lẹ́bínú yín ìyàyọ́ kẹ́rin wọn sọ pé kọ́kọ́ àtọ́kùnrin mọ́ ìbára wọn lò kọ́kọ́ àtọ́kùnrin mọ́ ìbára wọn lò kí ọkùnrin oníyàwó kan lé kọ́mọ sèmẹ̀dì káàkiri gbogbo òlu ìyá lọ́nà fífà ló fi wá ní pé ó àtijọ́ àti mọ̀ wàárọ̀ fẹ́ nìyẹn kẹ́mọ́ ẹni tó lówó lọ́gbẹ̀gbẹ̀ ah, àbọ̀tún rírẹ o ó tún lẹ́wà twenty five hundred o ó tún ní kẹ̀kẹ́ tẹ́lẹ̀ o ìńtà fún ara bèrè ọ̀nà ń gbé fúyẹ́ fún wa ni

wọ́n lọ rèé fáwọn ìjọ kan wọ́n lọ rèé fáwọn ìjọ kan ròdòrò ọlọ́run bá ń bínú sáwọn ìjọ kan ìsì ìrìnjọ́nú sáwọn ìjọ kan láti òkèrè bàṣẹ ismail

nígbà wo di pẹ́rẹ́ bí Ismail náà ti di ọmọ ọkùnrin tó náà ti tó mọ́ ránṣẹ́ lọ́ra kan wá o jẹjọ lọ rí sí báyìí o ẹlẹ́mi ló kó o. kọ́ọ̀lá ya bunayya ọlọ́run wá fẹ́ dírẹ́bù rí mu pẹ̀lú èèmọ̀ tó parí jù. inni ara fil manami àní àfibáhù kàbá fúnmọ̀ látàrọ. àwọn ànábì ọlọ́run wọ́n mọ tọ́lọ tọ́lọ ní kaba yìí lálàá pípẹ́ pé nǹkan báyìí ṣẹlẹ̀ ẹgbẹ́ pé nǹkan yẹn ti ṣẹlẹ̀. àyẹ̀bí sọ́lọ̀ lọ́lọ́ sálàm náà òun náà máa láwọn àràbá gbúgbọ́rọ̀ ọkùnrin bí yà àwọn ọmọ kan padà àlàlọ́ kọ́kọ́ fi gbé wa àlàlọ́ kọ́kọ́ fi gbé wa pé ẹ wọ mọ́ká o ẹ padà dé ntẹ́ padà ráyè mọ́ká o mọ́ká o padà dúró islam olóńgbò kọfẹ́ àrẹ́bí lójú àlà mi. iná fàtẹ́ umaru fi lọ́mọ́nù mi gbẹ́ ti wọ́n àlàsẹ̀ yìí pé wà sálám ṣé bí àwọn àbẹ̀rẹ̀ ọmọ lára tẹ́mọ́sí lára sí wọn wáṣíù lára sí wọn àwọn èèyàn yòókù náà amsa sọ fún àfisọ iná àmọ́ mùsùlùmí àṣìmọ̀ wòlá yìí pé kò sẹ́kùn kankan nínú nùbú wà nínú ìtàwọn yẹn fún mọ́ jàdà bí ọlọ́run ju àlá ẹni rí lọ tó jẹ́ pé mòmìnir rí àbí rí fún tẹ́mọ́sí lára sí wa ó lè jẹ́ àmì àti ìrìnàṣẹ́ tọ̀dọ̀ lọ́sọ̀tara

fọ́nbùrù mẹ́ta tọrọ. fọ́nbùrù mẹ́ta tọrọ. ìwọ ọmọ mi mo ti rí ọlọ́run ti fi hàn mí mo sì gbogbo yé wípé nítorí ọmọ fi hàn àwọn ànábì ọlọ́run. àṣẹ lọ sínú fọ́nbùrù mẹ́ta tọrọ. mẹ́ta tọrọ. ìwọ náà wá nǹkan tí mo rí kí ni ìwọ náà rí sí. kọ́ọ̀lẹ̀. ọmọ Ibrahim ìjọ tí ọmọ tó lásán. mi náà ó bàjẹ́ fóun náà kó jẹ́ kóun jẹ́ bí arọkọ̀ mọ́ jẹ́ wà sí mẹ́lá lẹ́gẹ́ kóun náà sáré kẹ́lẹ́jẹ́ kí òun náà rí kóun náà bí irú àdúrà bu rẹ̀ mùsùlùmí yìí mọ́ sàdúrà afọ́jú àdúrà ẹni tí ò jẹ́ láàkàrí yìí pé ọlọ́kọ̀ọ́ tó ń bèrè nǹkan lọ́wọ́ rẹ̀ lẹ́sẹ̀ bíbà kìí kìí sáhùn kìí sẹ́ tí ò lè fọ́ kápẹ́ àbí bí ẹkìn ti ẹ̀fìn tàn bí ẹ ti a káwọn kí ni ó kámọ̀ máa ṣẹnu bèrè sábà ti ń sàdúrà ìjà máa bèrè ẹlẹ́nu gẹ̀ ẹdún náà èmi bí nàìjíríà ṣe rí iná èmi ò rò pé mo lè kọ́ kí n sàṣe ẹ̀kọ́ mọ́ra àṣà náà kan wọ́n ti kọ́ mọ́ra àṣà náà kan wọ́n ń kọ́ yàrá kan wọ́n fi kọ́ra ó lè mọ́ nípa àdùn gan kó sáà ti da tapoli gangan pé gbogbo àgbọ̀ ṣe gbà náà nù gangan wíwú àdúrà wòrè. àmísà níta ìbá ń bi rán lérè ẹ má mọ̀ ẹ́ sinú má ẹ bèrè bá ẹ ti fẹ́. pé ọlọ́run bá gbogbo ẹsẹ̀ wá fún mi pé pé náà o tún kápá kó o ṣe bá rẹ̀ fẹ́ mi o wọ́n á kọ́ máa ń ṣàfùn ẹnìkan jò nínú àwọn ya mùsùlùmí dáadáa níbàdàn yìí lẹ́nu fún níjọ́ tó wọn kọ lọ Mẹ́kà lẹ́ hajj àkọ́kọ́ wọn òun ti wá òun sì gbóyè pé ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ bá ọba ọba ọlọ́rọ̀ bí wọ́n dáhùn bá ti wù ní ọwọ́ adé Mẹ́kà wọ́n ní wọ́n láyé àṣàládé yìí o ìwọ ọlọ́run ọba sórí igbó tó ti ẹ̀bẹ́ mi ní ìsìn lọ́rọ̀ àjẹ́ náà mo fẹ́ wà jẹ́ náà ìfẹ́ wọlé o ìfẹ́ kàmí bá ju bá lọ ìfẹ́ kí ni o ìfẹ́ kàmí dàjẹ́ náà lọ sẹ́yìn kí hajj mẹ́ta dàrẹ́ ní ó wí bá nǹkan ọmọtúmọ̀ rẹ̀ ó ní gbòó ń délé padà láàrínláyàwó ó ní àti jẹ àti mú wa nira léwu tó yẹ pé òun gbogbo tó ń kú àpàrà lóun wá ìnira kí wà ní fa wàhálà o gbogbo ẹ̀dá dín sí nìkan lọ́yà òun wá rẹ́tí ìjọ kan wípé ìjọ tó ti mo ti gbẹ tàbílẹ̀ tàbí ọ̀run tó bẹ́wọ̀ ṣùgbọ́n bó sì lọ yìí lẹ́rìn wàlọ́yì ẹni ìwá ni ọlọ́run abẹ́ kí n padà ọ̀n bá láǹfààní àti lọ ni mo sì àtàjì mo lọ sàánú orin tí mo wí mo sì sí mo sì wí ni mo sì wí ni arọ́gbàna. àti ilẹ̀ fi dunya àgbàna wà fílẹ̀ àkẹ́rọ̀ sí àgbàna wà kì í ná àbá àbá ọwọ́n pàtàkìmúgbà ìrẹ̀rí ló ti rí inú ọlọ́ jẹba pápọ̀ tàyíta àtàyé iná jẹ́ ráyé lò wallahi ẹni wọn padà ń sọ kódà ẹni ń sọ fáwọn kan ní ọdún yìí tí àwọn tẹ́fẹ́ lọ hajj tí sọ fẹ́ nìkan pé ah, ẹ dákọ̀ ẹ mẹ́sẹ̀sì lọ fèsì wí mbẹ́ o ẹ mọ́sọ̀kúsọ mbẹ́ o ẹ mẹ́rin pẹ̀lú àjẹ́ náà dáró tó ṣùgbẹ́ ayé fi náà ẹ̀bọ̀rọ̀ bí ẹ báyé bí wọ́n bá fún mọ́yà gan àjẹ́ náà gan lè dàrú o. tá a bá ń ṣàdúrà ẹ̀jẹ̀ àjẹmúdẹ̀ mọ́ra ẹmọ jàmọ́ Tinubu mọ́ wo kọ̀ndíṣẹ́ rẹ tọ́ wà lásìkò yìí pé ha ah, ẹ ń yàn máa ní kí èmi tí ń jìrò wúra kẹ̀kẹ́ ní àmọ́ ẹ ra máa bìkí máa bèrè sí ẹ náà <laughs> sí ẹ náà kọ́ sí ẹ àlùkò wọn ti rí eh, kí ọ̀kadà kan jẹ́ nìkan ti lòkù twenty five party tọ́ta fún twenty five thousand kó ní ìmọ̀ ẹ̀rọ kó ìmọ̀ ẹ̀rọ irú àdúrà wò rè jẹ̀mọ́ à ah, ọlọ́run bá wa kọ́ọ̀dùn ọ̀nà àkó lè ṣe kọ́ọ̀dùn ọ̀nà àkó lè ṣe gbogbo nǹkan ló ṣe àbíjọ́ àbẹ́sẹ̀ Rabbi abúlé mìíràn sọ̀rọ̀ ìrìnà Ibrahim tó ti gbé ogún ṣe fẹ́ tó ọmọ 86 years ó tún wá ń bèèrè ọmọ kò wá bèèrè ọmọ lásán ó wá ń bèèrè ọmọ dáadáa bàbá sáré náà hù bí gúlámì halimi